ní sàpọ̀nà pọ̀ wọ́n ilẹ̀kùn ọ̀run fàyà alùgbàgbà tí fẹ́ lóde Ṣàngó wọn lówó wò fi fún mi wọn láyà wò fi bẹ̀mí wọn láyà òkú wò fi bòkú wọn lẹ́rọ òkè wò fi bọ̀kì kọ̀ọ̀lá tí wọ́n lùkọ̀ sọ́sọ́ wọn ni wò fi fún wọn fún mi wọn fún Ṣàngó wọn fẹ́ láyà ẹ̀yin abọ́rẹ́ dé. ìjọba ní mẹ́jọ lórí omi ẹni ìkẹ́rù ẹ̀ wá. to remove this entertainment wey òjòjò ti gbàkàrà gbàkàrà lẹ́yìn wàá yẹ ká nídọ̀ náà. ìwọ tápà lásánlàsàn èjì ọmọ pé mo lágbára kélekele kẹ́ẹ̀kẹ́ la gbóhùn ká gbogbo pìrìmọ pìrìmọ la gbóhùn sẹ̀kẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni bá dá! yìí gbẹ parẹ́parẹ́ ni ó parẹ́ lónìí. ẹ ẹ ká kó mi yín lọ. ẹ ẹ gbà wá. ó wà ó kó a kù. ìkẹkẹ tẹ ẹ bọlá ìkẹkẹ tí ẹ ṣe. <laughs> ọ nílẹ̀ bàbá mi àjọjá máa wọ̀lú kó nílẹ̀ ọmọ mà. ètò ìyàjí gifa egbe gite eju wɔ kí adi etu ya yibo kí adi etu ya yibo sẹ́yìn ọ̀gá wa fẹ́fẹ́ náà. ní yàrá tó yìí náà ifi ṣe ìgbìmí náà ìṣara bàbá mi lè gún kú gíjú yàrá. Eh? káì jíga yín dé lọ. etu wo gan ni káyè. etu mọ yẹn ẹ ayi. etu agun buba etu yẹn yẹn nà ká ṣe yẹn ṣe. a tún jọba mi. bàbá bá mi jọba mi. títà tún jẹ́ kí ọba tó kọ́ ọ́ dé kọ́. etu yà yí. ìjẹ́kọ̀ e ọmọ èmi ọmọ yorùbá lèmi. ọmọ yorùbá olú òsì ni ó. ẹ̀jẹ̀ náà kúkà ń yá àná nìkan lọ́nà ọ̀yà káàdù wé ẹ̀yìn wọ́n ẹ̀jẹ̀ mi dání kọ́tà ǹgọ́ kọ́ mi. sọ ma pé mi lọ́ba ìtọ́sí. ẹ bá mi mú mọ̀ pé mi lọ́ba ìtọ́sí àmọ́ bàbá tápà tó wá wà lórí òye nǹkan kí láà ṣe sí bí iná bá kún ìfẹ́ ojú ni yóò gẹ̀dẹ̀ bá sì kó afọ́mọ́ ẹ̀rọ́pò bólóyè bá kún kọ́kínní ṣe yóò folóyè lẹ̀ lọ ṣe ìran tápà ni ó gba òye tèmi lọ́wọ́ mi. àyẹ̀ ké lánàá ọmọ sì bẹ̀rẹ̀ sí ní kú lónìí. ẹ ò sàmà pàdé àná ló pa ọmọ yẹn. ẹ wọn lọ lè gbé bàbá tápà tó wọn. bàbá o. òun ló mọ ikú tó ọba wa ó sì di dandan kí lọ jẹ yá. lùkọ́ àwọn ọ̀gá wo ẹtú ẹ ṣáà o. mi ẹ mọ̀ká kí ewu àbí Ọbàtálá ni. níbo láti wá rí tó bá gbé wo kan òun tí a ti rọ̀ mọ́ lẹ́nu mi. wọ́n ti pa wá láṣẹ pa àgbọ̀dọ̀ fún kankan mi. yá gan. àgá ìyá mi kan ṣàtò ọ̀gá bí àbọ̀ àkálẹ̀ ń jíjì o. ẹ ṣe ń gbìyànjú wà kí fi tápàjọba sọdá. àwa wà la wí bẹ́ẹ̀ ni ṣèbí fa lọ sọ bẹ́ẹ̀. dúpọ̀ bí àbọ̀ dùn kan wọ́n ti tilẹ̀ wá dé bàbá mi ní. akita kílódé. dandan yìí mú kí o yé ke fila yẹn dúró wa dúró ní ata yẹ fún yìí látọ̀ yìí la. bàgẹ́dọ̀ yìí an ka yẹ jitúwẹ́ sí ibo ni. sinimá yìí ti ń o ó kú òkè yóò dùn àtúwò túwò ni gbà gbà gbà.